Igba mẹ́ta nìgbà ẹ̀dá láyé igba òwúrọ̀ ọ̀sán àti àṣálẹ́ amúmọ̀gbá fún gbogbo ojú tó wò mí jákèjádò nàìjíríà níbi tí ẹ ti ń láǹfààní láti mọ ọ̀wá tẹ̀dẹ̀ tí ń gbọ́ mi gbogbo aládùúrà wípé ìgbà ẹ̀rọ wa ọ̀sán àti àṣálẹ́ wa á sàn wá sówó á sàn wá sọ̀rọ̀ á sàn wá sí àìkú baálé ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ jáǹtẹ̀rẹ̀ ló máa sàn wá sí àmọ́ ẹ jẹ́ ká wá jọ gbọ́ ká jọ ṣàṣàrélẹ̀ wípé ìgbà àárọ̀ wa fún gbogbo àtàbà nígbà àárọ̀ ẹ jẹ́ ká máa rántí wípé ìgbà ọ̀sán wa ń kọ́ ó kanlẹ̀kùn kanlẹ̀kùn kanlẹ̀kùn àwọn tàbá wà nígbà ọ̀sán wa ẹ jẹ́ ká máa rántí wípé ìgbà alẹ́ ń súré tètè fún ìdí èyí hmm, ẹ yẹ ká lo ìgbà wa ẹ jẹ́ ká lò bó ti tọ́ àti bó ti yẹ kò yẹ yín nítorí wípé rere ló pé ẹ jẹ́ ká máa ṣe dáadáa rere ló pé àbẹ́ ẹ̀gbọ́ ẹ jẹ́ ká máa ṣe dáadáa rere ló pé ẹ jẹ́ ká wùwà ire ìwà ire ló pé ìwà ire ló lè ṣe é eléyìí mo fi kí í kàbọ̀ sórí ètò tẹ́ fẹ́ràn jùlọ akọ́tún ètò Miliki Express tí ọlọ́run bá mi ṣe kiri tó ti endorse tó ti sign bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti rí mi lórí ètò Miliki Express ó yẹ kẹ́ ẹ ti máa mọ̀ wípé ọlọ́kọ̀ tó fẹ́ wa ọkọ̀ ìyẹn ọkọ̀ ayọ̀ ọkọ̀ tó máa múnú yín dùn fún títọ̀sẹ̀ yìí nítorí pé èmi ti dé sí yín lọ́rùn mo dé tọwọ́tọwọ́ mo dé tayọ̀tayọ̀ mo dé ti dùnú ti dùnú láti mú inú yín dùn láti pa yín lẹ́yìn àti pàápàá jùlọ ẹ ká jọ kọ́gbọ́n ẹ ká jọ rí nǹkan dìmú lórí ètò lẹ́ni ju gbogbo ẹ lọ ẹ má gbàgbé wípé àtúnwáṣe kíni a máa gbé bọ́dì wa a máa jó a máa fẹsẹ̀ rajó lórí ètò yìí náà nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ ìgbáládùn lórí iṣẹ́ ọ̀kan lórí ẹ̀wọ̀ <laughs> ọ̀pọ̀lọpọ̀ ìgbáládùn ló ṣe kíni ó pọ̀ jáǹtẹrẹ nínú ọkọ̀ tá a jọ wọ̀ lọ́sàn yìí bẹ́ẹ̀ ni ọkọ̀ ọkọ̀ gbádùn ni ẹ tí mo gbà ṣé lórí wa mọ́tò ni <laughs> ẹ ṣe àwọn ọba mi wá nǹkan fìdílé ọ̀rẹ́ kan tẹkọ máa ṣe mí ni pé kẹ wá nǹkan fìdílé tẹ bá rí nǹkan tó yìnbọn tó ta lẹ́nu rẹsírẹsì tẹlẹ máa fẹnu gbé àti tẹ̀lé fẹ́ tẹ̀lé máa mú lẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé kí ni mo fẹ́ kẹ́ gbádùn ètò tòní mo fẹ́ kẹ́ gbádùn ẹ̀ dáadáa Miliki Express lè tò èmi náà ni èmi ti ń tòótọ́ Sídíkẹ́ EFI olórin olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi sẹ́ksì olórin tí ó ṣe kíni tí ò lọ́gàá lórí Orísun yìí náà ni bẹ́ẹ̀ ni àwa gangan ni eh, àwa ni bàbá àwa gangan la múlùdùn tẹ́ ẹ bá ti rí wa ẹ jẹ́ kí inú yín máa dùn torí pé ìdùnnú títí òun gangan ni ìwúrí títí wa tí ní bá ti ń dùn àwa ti wà lálàáfíà Miliki Express lẹ́tọ̀ lẹ́ǹkan sí amọ́ká tó kán sábà mi ètò bá a ṣe máa ṣe bí ní ṣaláì má gbogbo ẹ̀yọ́ lọ́lọ́fẹ́ wa pátápátá tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ tẹ́ fi ránṣẹ́ sí wa àmọ́ ìtọ́wọ́ ọ̀gá ah, mo ṣàṣẹ mo ṣe ń wo lórí for the first time náà olórí beautiful sex ẹ ṣe jà yìí àmọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ máa sọ ni wípé báwo lẹ́yìn náà ṣe lè gbà tẹ́ ṣe lè kàn sí wa ẹ lè kàn sí wa lórí social media platforms wa láti orí Instagram Facebook àti Twitter at Orisun TV tàbá sọ̀rọ̀ nípa website wa nǹkan of course it's w www.orisun.tv bẹ́ẹ̀ ṣe máa ṣe kí ni wọ́n máa jẹ́ nìyẹn ká fílẹ̀ bẹ́ẹ̀ lórí ètò lẹ́ni èmi ti ṣe tán tí mo fẹ́ gbé bọ́dì mi mo ti ṣe tán tí mo fẹ́ jó fún díẹ̀ yìí ẹ ká lọ ṣe kí ni ká lọ gbọ́ orin ẹ lọ gbọ́ able god by Chinko Ẹkùn. able god shower your blessing we want this money bẹ́ẹ̀ ni o ego ló ṣe kókó owó ló ṣe kókó <laughs> gbogbo àná là ń gbàlájọ rẹ pé you know kápò wa ẹ̀kọ́ kún àkúndàlẹ̀ àkúndẹ́ pàwọ́ ó máa kú lọ́nà tẹ́ pàwọ́ máa ṣàwọn èèyàn lórí táwọn agbó onímọ̀lára pa ń bù nínú ẹni bọ́lá ọ̀dẹ̀ ṣe máa ṣe nìyẹn bọ́lá ọ̀dẹ̀ ṣe máa ṣe àmì sádùrà ẹ̀mí àtẹ̀yìn náà nìyẹn tó abala tó pọ́n síkọ̀ báyìí gbogbo ẹ̀rẹ́ lórí fún apárápátá òun náà níbi tá a ti fẹ́ ṣe a fẹ́ gbé yẹ̀wò fashion and lifestyle tips àmọ́ fashion ló dálé fún ti tọ̀sẹ̀ yìí níbo ni mo wá ń yà lọ ibi tí mo ń lọ ò ibi tí n fẹ́ yà ló yìnbọn ló dà pọ̀ díẹ̀ àmọ́ <laughs> ẹ kà níbi àwọn accessories wa lọ́lọ́kan òjọ̀kan àwọn jewelries wa gbogbo ẹ̀yin jewelry lovers gbogbo ẹ̀yin tẹ́ like accessories gbogbo ẹ̀yin tẹ́ like gold silver gold ẹ̀dẹ̀ ẹ like white gold ẹ like gold gangan gold rod gold fúnra rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ like accessories tẹ́ like jewelry níbo lẹ wà nítorí pé kí ni torí títí ni abala iṣẹ́ ń kọlẹ̀kùn ló ṣe pam pam pam alright ẹ̀ka ọkọ̀ bẹ̀rẹ̀ ni láti um, fẹ́yìn tí àwọn òpókè báwo ni mo ṣe lè máa tọ́jú accessories mi mi ò tiẹ̀ fẹ́ lo accessories mọ́ tí n bá ti lò láàrin oṣù kan láàrin ọdún kan gbogbo ẹ̀ máa ti bàjẹ́ owó iyebíye ni mo dẹ̀ fi rà mi ò ẹ̀ wò ó kò sí yẹn náà ọ̀rọ̀ yín mọ̀ kò sí pé fẹ́ máa ju accessories yẹn fẹ́ máa jẹ́ àbẹ́ máa fi ṣe tẹ́ bá tẹ̀ máa ṣe nǹkan kan sí bóyá fi tọrẹ látọkàn yìí jíjẹ́ pé máa dànù torí pé ẹ̀ mọ bẹ́ ṣe máa tọ́jú ẹ̀ àwọn ọ̀nà tá a lè gbà tọ́jú àwọn jewelries wa òun náà ni lákọ̀ọ́kọ́ ẹ rí dájú wípé ẹ má kàn ṣe i don't care nítorí pé kí ni owó lẹ fi rà owó iyebíye òun náà lẹ fi rà fún díẹ̀ yìí tẹ́ bá ti bọ́ lọ́rùn ẹ rí dájú wípé ẹ nu àágùn kúrò lára ẹ̀ dáadáa tẹ́ bá ti nu àágùn kúrò lára ẹ̀ ìyẹn ẹni ìhun tí mò ń ṣe láti sọ fún yín ni wípé àágùn bà jewelries jẹ́ be it white gold ni o be pure gold ni o in short àwọn costume kéékèèké gan tá à ń rà as sweat máa ń bàjẹ́ ooru ooru ara tó ooru bá ti ṣe sí ó máa bàjẹ́ tó bá ti mí sí i á di wípé àwọn nǹkan tó dẹ̀ máa ṣe sí ni wípé kò ní dán bó ṣe yẹ kó dán mọ́ èkejì ó máa máa ní discoloration discoloration kí ni nǹkan tí mò ń try láti sọ ni wípé kọ́lọ̀ ara ẹ̀ máa máa á di pé kí ó máa bó hmm, ohun tó yẹ kí n lò náà nìyẹn á máa bó so tí ẹ̀ bá fẹ́ kí ó di pé value tó wà lára àbí bó ṣe rí tẹ́lẹ̀ bó ṣe fún àìtò kò dán bẹ́ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ kó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ti bọ́ lọ́rùn ẹ dájú wípé ẹnu àágùn kúrò lára ẹ̀ èkejì ni wípé ẹ rí dájú wípé ẹ ibi tí ẹ máa máa kó wọn sí box kéékèèké tẹ́ pé atẹ́gùn ò lè ríbi kò lè ríbi gbà wọnú ẹ̀ atẹ́gùn ò lè rí i mean atẹ́gùn ò lè wọnú ẹ̀ dáadáa yẹ atẹ́gùn ò ní ríbi gbà airtight box ó ti yẹ yín <laughs> airtight box yẹn yóò bẹ́ẹ̀ lọ́ra ṣe bákanbákan <laughs> so ẹ kà rí dájú wípé box sábà máa kó àwọn jewelry wá sí lẹ́yìn tá a bá ti lò tán kì í ṣe ibi tátẹ́gùn lè gbà wọnú ẹ̀ pàápàá jùlọ àwọn bọ́ọ̀sì ọ̀hún àwọn tó yẹ pé yes ó sì máa wà ní temperature tó yẹ pé bóyá bí inú ẹ̀ ò ní kò ní máa ṣomi kò ní gbóná jù ó ti eyín á sì tutù atẹ́gùn wọnú ẹ̀ àmọ́ ó wà conducive fún jewelry tẹ́ bá kó sínú ẹ̀ irú box tẹ́ máa lọ wá nìyẹn àwọn kan wá sọ pé àwọn ò ní irú box bẹ́ẹ̀ gbọ́dọ̀ àwọn tó fẹ́ lọ máa wá jewelry box àwọn jewelry àwọn tó bá ń ta accessories ń ta jewelry box jewelry box kéékèèké wà àwọn onípálí náà wà tẹ́ pé kò ju ẹ lè rí ní five hundred ẹ lè rí ní one thousand naira kò la wàhálà lọ bówó bá ṣe mọ́ ni gbogbo nǹkan téèyàn bá ṣe níláyè bẹ́ẹ̀ náà ló ṣe máa mọ̀ so fún jẹ́ yìí ẹ lè ra jewelry box kékeré bọ̀ tẹ́yìn báwo pé lágo ló ń lé tẹ́lẹ̀ kó sí ọ̀nà kẹta ni wípé ẹ rí dájú wípé ẹ kó sínú soft paper kí ni mo dẹ̀ ń ṣà láti sọ ẹ lo tissue paper ó ti yẹ yín tẹ́ ẹ bá lo tissue paper kẹ́ ẹ kó sínú ẹ̀ kẹ́ fi wrap ẹ̀ ẹ má wàá kó a àti b ẹ má kó wọn papọ̀ tẹ́ ẹ bá ti wrap alákọ̀ọ́kọ́ ẹ rí dájú pé ibi tẹ́ ẹ wrap ẹ̀ sí ẹ wrap òun lọ́tọ̀ ẹ mú another colour ẹ rà pẹ̀ lọ́tọ̀ ẹ mú mi tẹ́ bá ti ní ẹ rà pẹ̀ lọ́tọ̀ tẹ́ bá dẹ̀ ti fẹ́ jáde ẹ ra máa ṣílẹ̀ ẹ̀kàn kókè eléyìí ni mi ò fẹ́ eléyìí ni mo fẹ́ ẹ má dà pọ̀ tẹ́ bá dà accessories pọ̀ ayé ní ó máa ń tango ó máa lọ́jú pọ̀ tó bá dẹ̀ ti lọ́jú pọ̀ tó ti di pé ẹ fẹ́ máa ṣí ẹ fẹ́ máa ẹ fẹ́ máa separate oníkálukú jewelry yín lè kàn ó dẹ̀ lè jẹ́ èyí tó wà pressure sí yín ó lè jẹ́ èyí tó yẹ pé ńgbà tẹ ẹ̀rà gan kò tún sí rẹ̀ ń tà mọ́ ó dẹ̀ máa máa dùn yín àwọn nǹkan tá a dẹ̀ ti lò rí tá a ti lò kọjá ẹ má gbàgbé pé àwọn nǹkan tó tún trend ń sìn nìyẹn àmọ́ tẹ́yìn bá tọ́jú ti sin dáadáa tẹ́ ẹ bá tún máa gbé jáde á tún ní quality ju ìtọ́jú bá ṣẹ̀ṣẹ̀ ń produce ńsìn lọ so fún ìdí èyí ẹ rí dájú pé ẹ̀ ń tọ́jú àwọn jewelry yín ẹ̀ ń tọ́jú ẹ̀ dáadáa ẹ má yẹ kí rojọ́ ju ọ̀rọ̀ ṣìkù tí mo fẹ́ ṣe kí ni tí mo fẹ́ fún yín àmọ́ ní báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ orin Danny S orin wo ló wá kọ oya me and you ege one on one ègé ó yá ṣàkúṣàkú ẹ kọ́ lọ́gbọ́n ègé láti ẹnu Daniel à ń bọ̀.